إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوثقه الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن النساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها نصف والأبوين لكل واحد منهما الثلث مما ترك مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من مال وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من بعد وصية التي يوفي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما naa lẹ́yìn ìgbà tí a bá ala fún ọba ta'ala ọba tààrọ kádàrà sí èmi àtẹ̀yìn kánà tẹ́lẹ̀ orí ẹ̀dà ti lórí bó ṣe bẹ̀rẹ̀ eléyìí tó ṣe fún alóore eléyìí bá lè dúpẹ́ rẹ̀ tán ó là bàbá wà lè náà lè yẹn tán kò bá ti wá wà bá lè la tún fẹ́ lórí owó tó ṣe fún wa yìí wa sọ fún wa wípé kí làá tún fẹ́ yàtọ̀ sórí tó dùn ti fún aláyé ẹni tí ó ní lọ́pà ní oró yìí òun náà lẹni pé bá kú sí ní Islam lẹni ìyọ tó wá kú ní ẹni ìyọ ní sọ́dọ̀ bàálà òun lẹni tí ò ní ju oró ọlọ́run sáàbì ní orí òjì tó wọ́n sọ̀rọ̀ sí fún bá ìjọba ló fi wá wà sáré sẹ́ńdà tí ó ti kójú wọn gbogbo a máa mú ìdáhùn ní òdẹ̀ra àwọn òṣùwà hánà ìwádàá aláṣùwọ̀n sọ fẹ́ wípé tí ẹ fẹ́ kí n tún ṣe fún yín àwọn alábìrì pé ó ti ṣe tí ló tún fẹ́ ṣe fún wa ohun tó ṣe fún ọmọ ènìyàn lórí rẹ̀ ó ti ṣe fún wa alámùtò bá yẹ gbogbo àná alámùtò lókèlè àjànà ó ti tó ti wá gbogbo làwọn ọmọ ó tún fún ọwọ́ àbáyé gánà ọba aláwọ̀ ní rárá ó tún kù àwọn àtọ̀pẹ̀tọ̀ tó bá kú pòṣe pé wọ̀ lọ́wọ́ rẹ̀ ta kí ló kù tó tún fẹ́ ṣe fún wa yóò ní àlèyé o lónìí làkọ́n àgbà fúrẹ́kùn àwọn àlèyé kùn. mo ti yọ́nú fún fádà àpọ̀ta àlẹ́kùn báàdì àbẹ̀lẹ̀ o lọ́nà mo yọ́nú ní bí mo ti mọ́ rárá tòtò túnmọ̀ pé bọ́ọ̀lá ju abíbẹ̀ kí lẹ́nu wọ́n ti kùlú wáṣọ̀rú àríyá kùlú wáṣọ̀rú hàní àmbímà kùntùm tààmàlú kùlú wáṣọ̀rú àríyá bímá àfúláfún bí àyà nìlá àríyá ẹ máa jẹ máa mú pẹ̀lú àwọn ọjọ́ tẹ́ẹ̀ ti kọ́tà jíjẹ́ ti gbà rẹ̀ láyé orí tó pọ̀ lọ́wọ́ ṣe fún wa ó fẹ́ ká mú díẹ̀ kékeré wa olóòtú ní bí àyẹ̀wò kájú àgbà tó pọ̀ ọlọ́run tí wọ́n bá ìsìláàmù jẹ́ mẹ́rin wọ́n lè tẹ̀lé sí ọlọ́run ọlọ́run ṣe wá ní àkíyèrò fún amọ́lọ́run lọ́kàn ṣoṣo fún ní kò ṣe wá wá ṣe wá lẹ́ni tí ó jù ká lóṣù ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ́ máa lá akọ́lá àlékún kí àlékún bẹ̀ fẹ́ tó sàlàyé àlànà yìí fún akáfíjó lórí ilé ìkẹ́lá àjò mọ lórí ilé àwọn sàhábà àwọn ọmọ àwọn ẹbí àtàrà ẹni tó ń tẹ̀lé ayé rẹ̀ lẹ̀ fún wa láti kó lè dákòjú òfin wa inú tí ń lọ nù ilé rẹ̀ tó fi ṣàpèjúwe fún wa ó ti fi panú ara ẹ̀ torí kó ti lè ṣàpèjúwe fún wa ó ti ara ní rẹ̀ torí kó ti lè ṣàpèjúwe fún wa ó wá sì ìdílé rẹ̀ ẹ̀rẹ́ orí kò bẹ́ẹ̀ kankan kẹ́yìn ó sáti yọnu kẹ́sìn náà bẹ́ẹ̀ ní òdòdó òtítorí rẹ̀ ó dáwà láàmú àwọn ànábì ọlọ́run tó sáájú àwọn àdéhùn ẹ̀ṣẹ̀ wọn wọ́n ṣépè abẹ̀rún àwọn ọ̀rọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tí wọ́n bá fi sàmì ẹ̀rú lórí rẹ̀ ẹ̀rú tí tẹ̀lé súnà lòdì sọ́lọ́run tàbí fún ọlọ́run àwọn táàbí ọmọ jókòó láyé ti mù sílá àtàlẹ́kọ̀ àwọn fún wa ọlá ìjọba tuntun ọlá àmì ọlọ́run àwọn tí ọlọ́run ó sábà bí ààyè yìí tí àfihàn sọ ọ̀rọ̀ ọba abẹ́dà mọ́tò wọn lágbára wọn lálẹ́ ààrẹ̀wọ́jú ọ̀rẹ́ ìlú olùdájà nílẹ̀ ìfowópamọ́ ọba àlọ́ mọ́tò ìfọ̀kànlọ́ lágbára ọlọ́run èyí tí a bá tẹ̀sí rí súra tó ìgbìta ọgbà ọ̀rọ̀ ọlọ́run eléyìí tó fi dàbí ìgbàkóso sọrí obìnrin ọlọ́run nípa wẹ̀ tó dá tó ní ìtẹ̀wá tó bẹ̀gẹ̀ gbogbo tí ó jẹ́ wá láàpù alọ́la ọmọ yẹn nà náà àti wọn fọ́ àyà ẹlẹ́kọ̀ọ́kànlá la kàlánà gẹ́gẹ́ bí àdéhùn àti sábà tó tọ́lọ́ ní kókò lé wa lórí láwọn ìyẹn náà lórí òdò tó ṣẹlẹ̀ tí a mẹ́fà ló ń pe áṣà láti rìvíù lórí àwọn nǹkan tí a mẹ́nubà torí àwọn tó fẹ́ wá tọ́lọ̀ ní kódò tí wọ́n lọ lélẹ̀ lọ́mù wáyé. Olùdẹ́fà ti mọ̀ tẹ́lẹ̀. ń sọ fún wa wípé ṣéwò ìdáni nà nà sí kúnmí mà táwọn kẹlù àrídá ni وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا wípé ọmọ ọkùnrin ó ní pín tí ó jẹ ní ogun bàbá ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ obìnrin wọ́n ní pín tí ó jẹ nínú ogun bàbá wọn ìyàwó sáàdù ọmọ báàbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ló ké bàjá ìwà bójúṣe ọlọ́run ó lè rà lẹ́bí báàrù kú ó sì kọ́ ọmọ obìnrin méjì ilẹ̀ sáyé lọ àmọ́ àbúrò bàbá wọn ti palẹ̀ mọ́ gbogbo ogún olóbìnrin ni mo bí tẹ́lẹ̀ tó kọ́jọ wà ní kìnnìkan ló wà ń gbàjá òun lẹ́kọ́ tó gbé mi lọ bó ti wà ní líìkì ló wà ń gbàjá gbogbo ti wà láláwọ̀ dúdú ó wá lọ sí sọ fọ́ọ̀rọ̀ yẹn kẹ́rọ̀ rò pé òfin yẹn torí lágbára nìkan ló ti sọ kalẹ̀ tó ti yé torí pé ẹ̀rù ògbé tí kò tó lágbára bó ní ìṣẹ̀lẹ̀ wà ní ìṣẹ̀lẹ̀ ń bí wọ́n bọ́ burú dáìwà bọ́ọ̀ ó wà bí náà so ọba náà ti òfin yẹn tó jẹ́ wípé ìtàwọ́pù ni wọ́n máa ń wọra wọn wá sí ibi tí òfin lè ṣiṣẹ́ ń bò dé bẹ́ẹ̀rẹ̀ èèyàn ni wá ó dẹ̀ ló dá wa ó sì nà wá so lọ́ba aláwa sọ kalẹ̀ pé ẹ wá Atọ́kùnrin àtọ́bẹ̀rẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ojú bàbá ọba sílẹ̀. Iná àwọ̀lá nínú àwùkẹ́kù. Ó kéré mi àgbópọ̀ ká tó wá sọ lórí ẹ̀dá pèsè àwọn kékeré kan. Bí èsì àbọ̀rọ̀ ìtẹ̀síwájú mo lọ́gà ṣe rí pé àwọn àwọn ọjọ́ ni wọ́n jogún. Iná dàbẹ̀ mú ìyà jogún. Ká tó máa pín fáwọn ká máa pín fún. Ìgbésẹ̀ fẹ́ jogún wọn ní òkú gbogbo àwọn tí wọ́n jòkó ẹjẹ́ wo kí ni tó lè jẹ́ tí ó jẹ́ kí èwo lẹ́kọ̀ọ́ sí pé máa jogún alákọ̀ọ́kọ́ rẹ̀ ní anniversary ìbí jáde ìbí bàbá mi màmá mi tí ó dé bàbá mi màmá mi ọmọ mi eléyìí wá sí ní ẹlẹ́kẹ̀ẹ́jì àwọn

tí wọ́n lábẹ́ àlọ́ òní. Ó wá dé pé lọ́sẹ̀ balẹ̀ rẹ̀ balẹ̀ rẹ̀ ti kọ̀ ọ́ tábà kó lókùn tí wàá ṣe ohun tí ìfẹ̀tọ̀ rẹ̀ lájọ́ fún. Tí wọ́n lè rò wá kọ̀ tá ní rárá balẹ̀ rẹ̀ ti kọ̀ ẹ̀jọ́ rẹ̀ ti ṣe lọ́kọ̀ láyà gbẹ̀yìn. Ìjọ́ rẹ̀ ti wálé wa. Èmi wọn gbé lọ́rin bá tó bá ló ń ó ní ìgbéyàwó tó wà valid tó lálàáfíà pẹ̀lú ìbámu ṣẹ̀ríà ẹni tá a bá ti kọ̀ ẹjọ́ kò lọ́n ti pé lágbájá èmi àti òfẹ́ra mọ́ torí pẹ́lẹ́tì ló lè ṣẹlẹ̀ ẹni tàn ó máa di pé yóò ṣe kí ni gbogbo ìyẹ̀tọ́ rẹ̀ àbí tá àní fún lẹ́tọ̀ọ́ tó ti lẹ́tọ̀ọ́ fún rẹ̀ tó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní àlùwàláàkù ẹrú ìní ẹrú lè mú ìyẹ̀dógún ara ẹni ẹni tó bá ní ẹrú ó wá tú ẹrú rẹ̀ kalẹ̀ ẹrú rẹ̀ wá kú kò wá lẹ́ni tí ó jogún rẹ̀ ẹni tó túlẹ̀ yóò dé kíló ní ìdògbọ́n ẹ̀ ó ní mélòó ó ní mẹ́ta eléyìí lọ́nà mẹ́ta tí ṣẹ̀dá àlàkalẹ̀ táàlé ba kékeré ní táàlé ba lẹ́tọ̀ sí ogún àtọ̀ apàdà ọ́pọ́sìtẹ̀ ẹni tó lẹ́tọ̀ tó mú yẹn táwọn kọ̀ǹdíṣẹ̀n bá pẹ́ nígbà míì tó ń tẹ́lọ́mọ̀ lè fẹ́ rẹ látọ̀rí pé olùlẹ́tọ̀ sógún kí ni ìdẹ́kẹ́ olùlẹ́tọ̀ sógún nọ́mbà wà bàbá rẹ̀ ló bí àwọn ní kò ní dogun kí lórí dáàbò sọ fún kàbé ìlú ìrọ̀ pọ̀ lórí ẹ̀ òǹkà àkọ́kọ́ ni wípé bàbá rẹ̀ ló bí lóòótọ́ àbẹ́yìn tó burú jọba àlejò ọlọ́run ṣàtọ́wò fún wa òun náà ní pé bàbá kú sínú Islam ọmọ òde kí ni kò sí Islam láàyè ètò ìkáfíọ̀ mọ́kùnrin wà láàyè ètò ìmọ̀kùnrin ìkáfíọ̀ èyí tó wọlé kúrò wọ́n á gbọ́dọ̀ tètè yẹn dúró rẹ̀ ìyàwó mi ni ń tètè lọ́sọ̀ nígbà tètè ní kọ́lá àgbàmọ́ ní kọ́kọ́ tó lọ sí dájú ọmọ tẹ̀sí wọn. tó wá tètè yẹn lọ́nà rẹ̀ ọmọ tó bá ti ní òbá wa ṣe láàrín olóògbé tẹ̀lẹ̀ sí wa ló ti a ti wò pé wàhálà mi àwọn olùmọ̀ wa wọ́n mọ sójú àwọn ọmọ kó ìfọ̀rọ̀ bá rí báyìí. torí àwọn ẹ̀rí bẹ́ẹ̀ sáà ní tí òdìdé gbé wọ́n wá sí ògbóná tó kò sí ti ń tó ibi gbogbo kan ibi kọ́lọ́kọ́ ti gbàdárú. Bọ́lá gbàdárú ẹ̀ sì lọ́mọdé ẹ̀fẹ́ bá àwọn aláṣẹ wà nílùú bẹ́ẹ̀ ní ìlú àti olóṣù kẹ. Bọ́lá gbé àwọn kọ́ọ̀tù yóò dà ní. Tòlúkọ́ tó sọ pé ẹ̀yìn ní ẹ̀sẹ̀ lẹ́yìn kò káwó. Ẹ̀jẹ̀ ní kò ní kékeré. Bẹ̀rù òfin ẹ̀sìn wa, àmọ́ àpá àwọn ọmọ ọmọdé máa ń tẹ̀sí arúgbó sáìdì yẹn tọ́lọ̀ bá ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta àbẹ́lẹ́kẹ tó lè tẹ̀lẹ̀ sínú bẹ́ẹ̀ òun náà ní kárí pé ẹni yìí ó jẹ́ sábà bí ẹni tó kú ìdíkú òkọlùpá àmọ́ tó kí ni ó jẹ́ sábà bí rẹ̀ wọ́n ló ń bu lọ́rùn ó fún mọ́lẹ̀ mẹ́jẹ̀lẹ́ jẹ wọ́n lẹ́ kọ̀ǹfàmù rẹ̀ tó ti ẹni tó bá jẹ́ sábà bí ikú ẹni bàbá yìí pẹ́ púpọ̀ díẹ̀

torí ẹgbọ́dàgbà ti pé ẹni lẹ́rú lórí ló lẹ́rú ìyẹn ìjẹ́ eh, ẹrú yẹn kò ní jẹ́ tí wọ́n lè pín ògùn fún nínú tí ó tẹ̀lé ìwé ojogún náà kí tún fi gbàgbé alákọ̀ọ́kọ́ òun náà ní agbọ́dọ̀ rí náà kọ̀ǹtíṣẹ́ ìṣògùn pípín agbọ́dọ̀ rí tẹ̀mí ayé ẹni tó dogun lẹ́yìn ẹni tó kú ṣòro lẹ́tẹ̀mú nìyẹn láàrin lábájọ́ òjòkun agbọ́dọ̀ yí pé ó ní kíló ó tẹ̀lé kọ́dà àbójẹ́ wákàtí kan ló wá tẹ̀lé lẹ́yìn rẹ̀. ó máa jẹrẹ báyìí méjì làǹdẹ́ǹtì wọ́n lóyè ẹ̀kọ́ kú lónìí tó ṣe ẹgbẹ́ kíkiri ó kú ní ìjọ kẹta. sọ ẹni tó kú ìjọ kẹta yẹn tẹ́lẹ̀ tó wọ́n pè é búkú torí kó tẹ̀lé lẹ́yìn lẹ́yìn rẹ̀ eléyìí tó mọ lágbára títẹ̀lé àfikún pé a ti sọ́jọ́ ní bàbá mi tú sórí àti olùbẹ̀rẹ̀ eh, bá kọ́ra.

bí rẹ́ẹ̀kì ti máa tẹ̀lẹ̀ àwọn Yorùbá ní àní fún ní ìpé obìnrin ìpín ọkùnrin làákùn ìpínlẹ̀ ààbùn ìpín ọkùnrin làákùn ó wá ti bí obìnrin ó rọrùn ọ̀nà olóòpàá rọrùn ni pé àákẹ́sì ogún ẹ̀sẹ̀ lò àtẹ̀lẹ́jì àwa tún ìdajì àhà sórí àwọn tí wọ́n ti gbé kó báyìí sẹ́nà tó wá jẹ́ tó obìnrin ló wá lọ mú wá tá a lọ fi ọkùnrin ló bí àwọn fi gbé obìnrin dálẹ̀ fún un lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ lójúlé owó ìdójú ni bá tó wọ́n yà bẹ́ẹ̀ ti mẹ́ta wọ́n ta lọ́kà lọ́nà sàlẹ̀ mẹ́rin nítorí mi ẹni wọ́n bẹ́ẹ̀ wọlé kò kọ́ wọn níbo ní tó rọ ó ní ẹwà o gbogbo tó wá ní pẹ̀lú ìdílé tó ní ilé ìwé tó ń pé gbogbo ẹni tẹ́ ikó lẹ́tọ̀ sí lẹ́lẹ́mìnì ẹni tí ó bá sílẹ̀ tó wúdá ní kéèsì wá ẹni tí ó bá tún sílẹ̀ tó bá kàrẹ́ sí kalẹ̀ láì lọ́yà sì dúró lọ́yà lórí olóòrù ó wá lẹ́ tún mú kámẹ́rà wá tẹ́tọ̀kọ́lọ́ ipò ní ọ̀pọ̀lọ́wà ó wá tọ̀lọ́ tẹ́lọ́ àtàrí ìgbọ̀gbọ̀gbọ̀ wá ẹgbẹ́ 3.9 million 3.5 million 30 àbí àbí ó yá káàkiri mo máa bá ẹ̀ kálukú rẹ̀ bá ẹ̀ pẹ̀lú àkáǹtì rẹ̀ orí àkáǹtì bàbá fà bàbá rẹ̀ lọ wọ́n ní ẹ̀mọ́tẹ̀ ìtàn àti wọ́n ti jọ mọ́tò gbéra wọn wá lérò tẹ̀lé ra wọn lórí ó aláàjì alọ́bàdẹ̀ èmi bàbàdẹ̀ lọ́la lọ́la ń jí lọ́rí báwo lè rẹ̀ wà fún lókù rẹ̀ ẹni kí wọ́n ṣe kí ni wọ́n dà kọ́ ní sọ tó bá fi sọ tó lọ lánàá kí so àwọn ọ̀sọ̀ ẹ̀rọ wọ́ta ara ó ti kéta fún wa ọjà ìròrí ọmọ ènìyàn ó kéta fún wa bẹ kílómítà ń sá táǹtà mọ́ ara lórí tọ́lọ̀ wà lọ́dà mú ni mímọ kọ́lá ní ìwà òkẹ́tù lọ sí ìgbà máa fò wọ̀ àyíká ó kéré àbọ̀dẹ́kìnì àbúpọ̀ nínú bẹ́ẹ̀ fún ọ̀nà àtọ́wọ́ bọ́ọ̀dún àtọ́wọ́ kọ́ńtọ̀ lóko náà lè zákà nípò àbẹ̀rẹ̀ òǹfààyè lórí lórí ní zákà gbogbo tí máa ń jẹ́ akọ àfẹ́ mọ́tí o rìdánlá ni o ẹ̀rùn-ún zákà tó bá ti lè jẹ́ pé ọkùnrin òun àti bàbá ẹ́sì yẹn wọ́n dọ̀gba ni wọ́n dọ̀gba àfẹ́wọ̀sẹ̀ ẹni tẹ̀lé pé ah, eléyìí wà tó bàbá rẹ̀ bẹ́ẹ̀ bí ní ṣe é sùn kò kàrí eléyìí làwọn òfin tìrẹ̀ tá a gbọ́dọ̀ tó kó yé wa lẹ́lẹ́ ìbá ti wá yé wa ìfarahàn yìí pé kò ní sí wàhálà pè má ìyàwó tá a ti kọ́ lẹ́lẹ̀ ta mọ̀ pé kò ní jogún bẹ́ẹ̀ ni ọkọ tó ti kọ̀ ìyàwó rẹ̀ ọkùnrin ni wọ́n sọ ta kó tá a lọ́kọ̀ ìyàwó tó tó lọ fẹ́ kiri àwọn ọmọ wà lábẹ́ rẹ̀ ó oh, ní jogún ni o ní jogún rẹ̀. Aláwa padà yóò pé yóò sí kómù lọ. Yóò sí kómù lọ́rùn bíi àwùlà للذكر مثل حظ الأنثيين Àbàlẹ̀ ilé ìlànà wípé tó bá ti wípé afẹ́fẹ́ fún nínú pé ọmọ ọkùnrin yóò máa gba sọ́mọ obìnrin méjì ọmọ kan yóò máa mú sọ́mọ obìnrin méjì òdìdí ni tí wọ́n mú ilé ìlú kọ́kọ́ ti rí lẹ̀ lánàá. فوق اثنتين فلهن ثلثا ما ترك àwọn àdìpọ̀ ìta òkú sọ́nà ọkùnrin láàrin wọn rárá ọmọ obìnrin ló wọn ọmọ obìnrin méjì fàyín kùnà nìta à táwọn àlọ́ jẹ́ ọmọ obìnrin méjì fàyín wọn ọ̀sìnàtẹ́yìn wọ́n bá ju méjì lọ àbẹ́mọye wọn. فلهن ثلثا ما ترك ولهن two all three nínú kílò nínú ogún وإن كانت واحدة فلها وإن كانت واحدة فلها نصف Bọ́bá àwọn ọjọ́ ọmọ obìnrin kan tó tó ní, ní kí ni òkú sí ilẹ̀ rẹ̀, kí ló wà gbà? Fàlàhà ní, fàlàhà ní, òun máa gba ìgbàjì ogún yẹn táàkì lọ gbàgbà. ولأبويه لكل واحد منهما الثلث مما ترك إن كان له ولد èèyàn ni wípé àbàbọ̀ ọmọ tọ́wọ́ lọ lọ sí nígbà tó bá ní ọmọ nígbà tó pẹ̀lú kí ni tó ní ọmọ lọ́pàá فإن لم يكن له ولد وورثه tó bá wá wọn jẹ́ wípé kò lọ́mọ oníyàwó wàwá ìdáhù àdáwà àwọn òbí wọn méjèèjì ni wọ́n dògé ni wọ́n dògé báyìí ní ìṣòro ìṣẹ́ni tí ó mú wọn lọ́wọ́ sí ìpìlẹ̀ kẹtẹ́lẹ̀ torí ọmọ tó wà yọ wọn ọmọ kí wọn lọ́wọ́ sí ẹ̀dá sàlàyé àti ní òkìkí jẹ láti mú fẹ́ǹsì jáde ẹgbẹ́ mìíràn mú lọ́wọ́ ni. alákọ̀ọ́kọ́ ni wípé a ní èèyàn kú ọlọ́run bọ́tà sànú wa ọlọ́run kó sànú wa ọba tí ó lè ṣáájú ẹni tí ó fẹ́ ní lórí. eré ìtọ́sẹ̀ mi lọ́gbà nígbà tí mo ṣe mo ṣe láì látàmọ́ fẹ́ mọ́ gbogbo ọ̀nà tó aláǹtì síwájú kò síbi tó ti tí obìnrin ọ̀tà jù sí. kò síbi tó ti tí tó ti tí tóbìnrin bá wá kú o ẹ̀ wà jogún ẹ̀ ká ló ti ajẹ́ pé a gbọ́dọ̀ múra káṣe dáadáa kalẹ̀ torí jẹ́ tàbí ṣe iṣẹ́ oníṣẹ́ ni o èyí tó jẹ́ṣẹ́ tiwa òun ló tá a ṣe tá a sì síwájú ìtòrí tọ́lọ́ àti ẹ̀sìn tá a fi kọ́ àwọn ọmọ ogun wa gẹ́gẹ́ wọn gẹ́gẹ́ ìgbà pọ́lọ́tà ń dàbọ̀ lórí ọ̀ kí ṣogun wa owó àwọn tí wọ́n jogun rẹ̀ nígbà wọn ara ìlú yẹ ó jẹ́ káàrin wọ̀n sọ́mọ́ òun dáa ẹlẹ́ẹ̀kejì ó ní ìfi ẹ̀sìn kọ́ ọmọ otherwise àárẹ̀mọ́ ti 5 years àti 7 years lẹ́yìn rẹ̀ ni tí ó sì ní balada kàkà lórí ẹ̀ àìsí five years àìsí three years àdáwọ̀ gẹ́mú ni kí ni wọ́n sọ pé a fẹ́ rántí bàbá wa lọ́dún kẹta ọdún kẹrin torí kí ni tí ìyá ti jẹ́ lọ́dún kẹrin tó kọ́ lọ́dún kẹrin pèsè pé kí ni làbẹ́ fàánú rẹ̀ lọ́ní ọdún kẹ̀lá tó fẹ́ fàánú rẹ̀. Adébọ́bọ́ bàbá jẹ́ lẹ́sìn láti ìgbà tí bàbá rẹ̀ bá ti sí lórí ẹ̀kọ́ àkọ́tí máa lórí ni lórí ẹ̀kọ́ tí mo bá rárá. Wọ́n máa lọ ní kó wọ́n ti wàhálà lórí ẹ̀. Ó wà láti dáadáa, àmọ́ tọ́mọ ò bá jẹ́ mùsùlùmí, bàbá rẹ̀ lè láǹfààní kẹ̀kẹ́ irú tó mọ̀ nínú. Bàbá òkú lọ́fà, ọmọ ló para yóò sì lọ sí ilé kù. para làwọn ìtàlẹ́rẹ́. Ó ti bàbá rẹ̀ pa owó

nínú láti lẹ́yìn ọmọ mi rọ ní jẹ́ bẹ́ẹ̀ wá bí ẹ̀yà máa bí lòlò bẹ́ẹ̀ wá sì bí lòlò ẹ̀yà máa bẹ lábẹ́ àti ọba dá ẹ̀ sí ó dá lábẹ́ ẹni tó kí ni tó bá parẹ́ dáadáa àwọn àti wọ́n tó wa lórí ẹ̀rí alákọ̀ọ́kọ́ pẹ̀lú wà lọ rẹ̀ bá lẹ́yìn àdá ó ní ẹni tọ́kọ rẹ̀ kú ó fi àwòlẹ̀ àtọmọ ọkùnrin kan àtọmọ obìnrin mẹ́ta àwọn abẹ́jẹ́ kéèkó ẹ̀dì àbí ẹ̀kọ́ láti ẹ̀ka tó gbọ́dù wá láàrín ọ̀rọ̀ tó wọ́n kàwé ní bóòlù ó fi yé wa arọ tó ojú kan kó lára bá ní wọ́n tún fi ìsìn àwọn ohun tí lẹ́kọ̀ọ́ èyí kì

ní olè gbàgbé àìlú tẹ́lẹ̀ ìgbìmọ̀ wọn kò ń kọ́ àbábà wọn lẹ́nu lóko nìkan nígbà tó di ọdún kẹta tí mo dábàá lè lẹ́sì wọ́n lò sí ẹwà nàìjíríà mo padà sí i tẹ́tí wọn padà sí nàìjíríà ṣẹ́rù kò án dáhùn náà kà lẹ́rẹ́nì torí dédé gbé wọn lórí pàtó àwọn ti rò pé láì gbọdọ̀ láì wá gbọdọ̀ sí sáàmù adé ha lóòótọ́ lẹ́nu ọmọ fẹ́ ká bẹ́ẹ̀ fọ́ọ̀lù á lè kà tí ó fi ṣe déédéé ìtàn lórí ọ̀rọ̀ sọ̀hárà táàbí kakọ̀ á mo fẹ́ gbọ́ oúnjẹ mo fẹ́ jẹun lóde mo wá lọ bá tọ́lọ̀ ọ̀lẹ́ ìdíwà mo ní àtàwà mo fẹ́ kọ́ kùrán ó wà wọ́n kẹ́kẹ́ ọ̀rọ̀ tó wá wọ́n rẹ ó ní kí wọ́n kó lẹ̀ lọ kọ́ ọ̀tọ̀ ní kíkọ́ kọ́ gbogbo class èyàn kọ́ ó ní kùránì tẹ ẹni tó ń ká àfún wa yìí ó ní bàbá òun ti sábà rí lórí ọkọ lọ́dọ̀ ìyẹ̀kẹ́ tó jẹ́ ẹnjìnìá síbò ẹnjìnìá rẹ̀ rẹ̀ ló ti lọ́kọ́ ẹ̀yin tẹ̀sí ẹ wá lọ gbọ́ kùránì lọ́dọ̀ kí ni o síbò ẹ ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé kí ni ẹ̀yin sí òun wà lọ pé jẹ́rìí àárẹ̀ àìlò wà wọ́n á gbọ́dọ̀ lọ ọkọ̀ lọ́dọ̀ kí síbò ẹnjìnìá ó ní bàbá òun akọ́ bàbá tí wọ́n jẹ́ ó fìyàwó ọmọ ọkùnrin ọmọbìnrin mẹ́ta lẹ́yìn àpẹta bá ló jẹ́ pé pẹ̀lú tààtà lẹ́ẹ̀kẹrẹ ọ̀tá bá ti ìdéwẹ̀ àti ìdéwì sọ̀rọ̀yàwó kò sí sọ̀rọ̀yàwó ọ̀rọ̀ bàbá ló sọ ẹ̀dá kò rẹ̀ ẹ̀dá mú sí i ó kúrò láyé kò sí nǹkan kan lẹ̀ kọjá kí ni o bàbá àtìyá wọ́n ní ẹ bàbá ọmọ tó ti wọ́ ọ̀sẹ́

bàbá kan kú oṣù yẹ́lẹ̀lẹ́ àbójú ẹ̀lẹ́lẹ́ àwátalẹ̀ ẹwà jẹ́jú 250,000 bàbá òun wá lọ́dọ̀ wá 60 náà ìyá òun wá lọ́dọ̀ wá 60 àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n mú kí lo tutọ́ àjẹ́kọ́ tutọ́ rẹ̀ ápèsílò ápèsí mẹ́ta tàbá lọ́wọ́ wá lọ́dọ̀ wá 60 250,000 yóò fún wa ní èlò yóò fún wa ní 41,607 naira bẹ́ẹ̀ ni ti sẹ́ǹkì ní na náà jẹ́kí ni ó wá pọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tábà lọ wọ owó rẹ̀ tábà lọ yọ owó rẹ̀

ó rà kò rẹ̀ bá ní sẹ́nu sí àkátáǹtì ó ti kátáǹtì abájọ inú rẹ̀ tó kò tẹ́jọ́ kò tẹ́jọ́ rárá tó wọ́n bá aláwọ̀ ṣe sọ kan tí a bá lè wù bẹ́ẹ̀ àyà kó dápẹ́ mi fẹ́ láti ẹ̀yìn ìmọ̀ tó yẹ kó ṣe. náà ẹ̀yà mú kàkàlẹ̀ fún olórí ẹ̀ ọmọ tó ṣíwọ́ ọ̀tẹ́ tí ó fi òbí bàbá òbí kí ni kò fi ìyá ẹlẹ́ mi sí ìfẹ́ bàtà ẹgbẹ́ mú tó kéré torí apára ká ni ó fi ìyàwó lẹ́lẹ̀ àtọmọ ọkùnrin méjì ọmọ obìnrin mẹ́ta ní ìgbà ló bá padà kà ní ìsìn yóò fi lè tètè yé wa tó bá dé kó fi ìyàwó lẹ́lẹ̀ tí ò bá sọ́mọ rárá tí ò ti bímọ ìyàwó gba one all over four tó lóko bímọ tí ọkùnrin òbí ma ọkùnrin òbí òbí ma kó láti ẹ̀dá ọ̀rọ̀ tó ṣẹ̀dá àpò kárí pé òbí rẹ̀ bí wọ́n sí nìkan tẹ́lẹ̀ àmọ́ kò bí ma fún dání ọkọ̀ tó kú yẹn kò lọ́mọ lọ́dọ̀ rẹ̀ ó sì ló kú yìí àpò ogún yẹn ti lò sí mẹ́rin tọ́ba jẹ́ ìyàwó mẹ́ta ni wọ́n lọ́wọ́ bá fọ́ ọ̀yẹ́ náà wọ́n ti kí ni mú yàn wọn. Títí àti ọ̀bá ti lè bí wọn. Àmọ́ títí ọba lè bí wọn nínú àwọn ìyàwó yẹn pẹ̀lú ìyọ̀ǹda náà yóò gbé wọn láti wọn lọ́ba four sí wọn lọ́ba eight. Ọ̀rọ̀ pé ló bí wọn bí wọn kò kàn án. Ó ìyàwó kan ló ní òwá tó kí ni òwá bí wọn. Àmọ́ fẹ́ sọ ìkó bí wọn àjẹpẹ́ wọn lọ́ba eight ìyàwó gbà ìdá ìdá kan nínú ìdá mẹ́jọ iná bá pè fún tani àwọn mẹ́rẹ̀ẹ̀rin kì í ṣe pé wà lóra èèf wà lóra èèf wà lóra èèf owó ti tẹ́lẹ̀. táwọn ọmọ náà ṣe kí ni ní òògùn wà lóra èèf kan sábà mú fún iye ìyàwó tó bá wà ní ilẹ̀ tí wọ́n sì ní yígi ẹ̀fẹ́ dàgbàgbé rẹ̀. ọmọkùnrin yóò máa mú méjì bá wọ́n kí ni ọmọbìnrin mú ọmọbìnrin mélòó mẹ́ta ẹ̀ẹ́fà wọn ní one one àbí ọmọ òṣèlú kẹta ní two two àjẹpẹ́ ọkùnrin àti wọn ní two two àjẹpẹ́ four plus three ó dẹ́gbẹ́ ní oṣù seven àti bàbá àbàdé àjẹpẹ́ tó wáyé two hundred and fifty thousand lówó bá fẹ́ pẹ́ tó ti yẹ tí àwọn bàbá wa wọ wá éèdì rẹ̀ yóò mọ bàtà tí one thousand two hundred fifty naira ó yàrá náà àwọn òkè à méje na ìkàwọ́dọ̀ rò àwọn ọ̀fẹ́ àwọn àti yẹn ìbá àjásọ náà pinnu àwọn àti àjọ afọ àlẹ́sàn lórí wọ́n bá tó kẹ̀ náà wọ́n máa ra aláì torí ẹ̀ ni ìyẹn bọ́lá ń bá tèmi kó bá dé lè jọra wọn. mọ̀ pé àti ń kó kiri mi ń kó káàkiri. àwọn bàbá àwọn ẹ̀ ìlú owó lè jù ṣe wà lára. Ó lè sáwọn tó jọ ń bẹ̀rù. Ó kàn bẹ̀rẹ̀ obìnrin bẹ̀rẹ̀ gba aṣọ báyìí. Ẹsẹ̀ ó fi kó aṣọ dání. Ọkọ rẹ̀ tó ti fi wọ ó ti wọ ẹgbẹ́ kan ọkọ rẹ̀. Torí pé wọn ò ì tó yẹ kí wọ́n un. Thank náà á ti ogún ẹ̀ sílẹ̀ lò méje ajẹ́ two hundred and seven yóò máa jẹ́ ti ọmọ ọkùnrin kọ̀ọ̀kan tó ti ọmọ ọkùnrin sixty two thousand five hundred sixty two thousand five hundred thirty one sẹ́nu kó jogún síta lọ ó ń gbogbo ìyá wọn lọ ó bẹ́ẹ̀ ṣe kó yàrá ní ìlọ́po méjì ìbéèrè òní ìsìláàmù ó bá lòdì ó ní àdìsí ara ogún bọ́ọ̀lù ọkùnrin olùfẹ́ tó gbà ogún bọ́ọ̀lù tó wọ́n fi adọ́gbọ́kọ̀ ònúlé ẹja dáhùn náà olékókú ònúlé olékówó ẹ̀dá lè bẹ̀rẹ̀ tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ àwọn àbúrò rẹ̀ rẹ̀ ọkọ̀ mi ọlọ́ọ̀bà pẹ̀lú rẹ̀ pé dáadáa ní tọ́wọ́ tí lọ́wọ́ lọ́nà mọ́tà pé bí mo sọ́tọ́ pé oògùn méjì tán aṣọ olókèlè sí aláàfẹ́ nínú owó ní mẹ́fẹ́tẹ̀ kí ni ó sì bá parí má pàdé láti fi oúnjẹ mìíràn jẹ́ ajẹ́sí ọba aláwọ̀ tí ó ti ìpínpù rẹ̀ ó ti bá fowó tí ó bà lọ́wọ́ lójú ó ti ti fún owó rẹ̀ pé àwọn náà lọ́nà fún yẹn yóò ku àwọn ọmọ ìbẹ̀rẹ̀ mẹ́ta tó kù àwọn àtìyá wọn ọgbà tí ó sùn mọ́ra wọn ìyá bàtà tí wọ́n tà lọ́ba ẹ̀ wọlé àwọn ọmọbìnrin bàbá àwọn ọba thirty one thousand two hundred and fifty per head. bá ti kí ni bá tọ́. من بعد وصية يوصي بها أنتم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما lánàá àtàlàyé fún wa wípé ogún náà ń sọ yìí àwọn ìyàwó kẹkẹrù rẹ̀ káwọn tó kún fẹ́ràn lágbàgbé

kí ni mo lè yọ owó ìdótó twenty million yìí twenty billion òkè ọ̀rọ̀ tó ó yẹ kó ṣe dáadáa náà yóò bẹ̀rù yìí pé ẹ bá mi wọ one third nínú kí o nínú dúkìá mi mo bẹ fi mi ò kọjá náà nígbà mi wọ̀ sí ya nínú bá ti fún wa yìí pé torí pé ọmọ wà ní

وقولوا لهم قولا معروفا ẹfún àbúrò bàbá yín ẹ̀gbá ìyá yín ẹfún ní nǹkan tí ó máa wọ̀ sínú ọ̀rọ̀ ẹ̀dùn alọ́tún ogún kan lò sí ní àti lọ sí ogún wọn rí jẹ àà wọ́n ní òkúta tí ó ṣe tó lè pé pọ̀ lórí àníyàn tó ń lọ́rùn láti ọ lórí ẹ̀ ìgbàgbọ́ ni o kí máa ní tí ọba alẹ́dàá ní bó ti gbà fún. bẹ́ẹ̀ bá ti gbà yóò wá sí mi àwọn ọmọ tí ó kú èmi àtọ bàbá náà láti jọ lọ ìyàwó méjì ni bàbá yẹn ní bàbá ti kú àbàbà tó tó bàbá ó kú ìyàwó méjèèjì làwọn lọ pé ìyá àkọ́kọ́

àwa ní owó ẹ̀kọ́ wa wọ́n lówó bàbá wọn ìyá àgbòrò tó wọ́n mì wọ́n tó wá lọ́pọ̀ ń ṣiṣẹ́ wọ́n àtàwọn àti ni wọ́n ti jọ ṣiṣẹ́ àwọn òde tó wọ́n wọn wọ́n dà o owó ẹ̀rẹ̀ òpin onígbè àgbàwọ̀ àlàyé àwọn òṣìṣẹ́

e rẹ̀ bọ́bá sí na rẹ̀ bọ́bá ti rẹ̀ lẹ́jì lẹ́yìn láì lọ́bìnrin rẹ̀ ó lè ṣe ìfúnmẹ́kúté èrè ó lè ṣe èrè ayé ẹlẹ́gbẹ̀wá kan láti jọ ní náà ní bọ́ọ̀lù pín àwọn kìí sí ọmọ ìyá ìkọ́nà koríkorí o ọlọ́run ló pé ọmọ ọdún méjèèjì wọ́n lè dápọ̀ kan wọ́n kó jọba báyìí pọ̀ fún mi sí ni wípé ọmọ kan gbọ́dọ̀ màmá àwọn obìnrin láti kékeré lọ́dọ̀ màmá àwọn àwọn bọ́ọ̀lù yẹn kú wọ́n wọ́n rẹ̀ wọ́n ò tẹ́jú mi wọ́n ò wọ́n bọ́ọ̀lù yẹn wọ́n wọ́n lọ́kùnrin wọ́n láwọn tó pẹ̀lú bí mo sọ fún ipò wọ́n tó kẹta sí àkejì ìdíkò láyé kò tó ọdún kẹta sí àkejì tó àwa náà lọ́wọ́ táwa ń bẹ láyé lọ fún bẹ́ẹ̀ bá tán àdúrà èyí àdúrà dé àmọ́ bá ní òkè ní akóni wa bẹ́ẹ̀ sí ní rẹ̀ wọ́n lẹ́yìn bá sí ní orí àwọn bàbá àwọn lẹ́ni rẹ̀ bàbá àwọn ní kíni kò lẹ́ni rẹ̀ bá àtàlẹ́ fún tó fún àmàlà ọ̀nà àtàwọn ìyá náà lápapọ̀ àtàwọn táwọn náà tara wọn jáde tó ti lọ. ọba àbá àwọn ọmọ ẹni tó fún ẹni jù tó lè ẹ má rò pé bàbá pé báwo ni wọ́n ṣe ń fún bàbá ni wọ́n lọ bá sí ìtọ́nà da lúlu sí ń gbà yẹn lọ́wọ́ yẹn ó lè nu mo mẹni tó lè dẹ́gun sí ayé èmi mo fẹ́ ni tó tọ́ ní tó tọ́ yóò fẹ́. Fẹ́líbọ̀tà ìnà mọ́. Ọ̀rọ̀ yẹn ni wọ́n bọ̀rọ̀ ọba rẹ̀ dàn. Iná mọ́ Nàkàna Àlìmọ̀ Àkìmá. Ayọ̀ sí ní Dáyé máa kò sẹ́ni lè pín in. Ó lè fẹ́ni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ lè fún ọba

ẹ padà ní pàdánù àwògbà pẹ̀lú ìyọ̀nà ọba aláàrùn padà bọ̀ lókọ̀ fún wa ní ìjẹta. ولهم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد yóò máa jẹ́ pẹ̀lú ọkùnrin ẹ̀yọ́ máa jáwọ́ kẹ ẹ̀sùn ẹ̀ẹ́dùkún gbogbo tí àwọn ìyàwó yín bá fi lẹ̀lẹ̀ ìdájì tí bá kúrò láyé lẹ́yìn tí sábà ṣẹlẹ̀ tíyàwó bá kúrò láyé ṣáájú ọkọ rẹ̀ ẹ máa ń gba ọkùnrin bàbá tó jẹ́ òun lọ́kọ ọmọbìnrin yẹn yóò gba ìdájọ́ owó yà á ti lọ gbàgbà ni. ìlànà ọkùnrin lẹ́hùn náà wà láti. tó bá jẹ́ pé obìnrin yẹn ò فإن كان لهن ولد فلكم الربع مما ترك àmọ́ tó bá jẹ́ wípé ìyàwó rẹ̀ bá bí wọn fún bọ́lọ̀ ti wà lẹ́lẹ̀ ọmọ òṣù ọgbọ́n bàbá wọn bí wọ́n lọ́lọ́wọ́ pọ̀ torípa àmọ́ lóòtí kí ni wọ́n sáyé من بعد وصية يوصين بها أو دين من بعد وصية لا يأتولى يوصين بها الله أكبر kí túbọ̀ tí ọkùnrin nìkan kọ́ ní ẹ̀ṣẹ̀ dáadáa obìnrin náà akẹ́kọ̀ọ́ náà ṣe dáadáa mímbá ni wà sí yá. yóò sí ìdàgbì náà

ẹni tí ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ bí tí ìyàwó rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ ó fi ẹ̀lẹ̀ táyé lọ ọ̀díjà ní tòkò ẹni ìyàwó àmẹ́rin sọ́lọ̀ máa lọ sọ́lọ̀ ó fà mẹ́rin táyé lọ àmọ́bí ìwò tó ta ni mo lè fẹ́ tó lè wọ́n ní ọ̀díjà tani títí tí àwọn àìsà bí gbowó rẹ̀ etí ló dé tára wí lọ́wọ́ sọ ọ̀díjà ọ̀díjà ọ̀díjà bẹ́ẹ̀ pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ láì fún ẹ̀rẹ̀ yẹn àmọ́bí wá tẹ́ǹdì òdùkú pé kí ló dé

àmẹ́jì bàbá àti dání ó mọ̀ lẹ́gbàá tàbúrò ó ní kíni ẹ̀gbá tàbúrò àti ìkọlẹ́lẹ̀ ẹ̀gbá kọlẹ́lẹ̀ nígbà tí bàbá ti wà lẹ́ẹ̀lẹ̀ bàbá ò ní já ọmọ bàbá ọmọ ìyá òfin ọdún kíni ìwọ̀n ó lára àwọn ọmọ sùúrù o àwọn tọ́rọ̀ ìgbé yìí wa tẹ̀lé dáadáa sí

wọ́n lọ ọjọ́ mẹ́ta nínú àìsí èdè láti ọlọ́dún lọ́rọ̀ àti two thousand tálẹ̀ bàbá ọ̀pọ̀ bẹ́ẹ̀ owó tẹ̀lé bẹ́ẹ̀ lórí o ọkọ̀ wa ta lórí kí n sọ pé bí ẹ̀yìn pé ó níyàwó àwọn àti jọ ń kọ́lé tí plọ́ọ̀tì méjì ni làwọn àwọn òbí kẹfọ́ mẹ́fà àwọn ti ti làwọn ti rẹ̀ àbáṣẹ́ àgbà mi láyè gbogbo tó wà jẹ́ pé balabala ó ní ọmọ kíláàsì tó bẹ̀rẹ̀ mi ọlọ́run ti bá mi jẹ ó parí mọ́ kíláàsì ẹgbà táwọn ẹ̀dì ìdí méjì mọ́sídì àdókòó mọ́ kíláàsì ó wà lórí àgbàtà ojú gbàgbà tó tún ní. mọ́sídì bàrà ń dẹ̀dá kùn lọ àkàrà ó rí pé wọ́n lè sọ pé wọ́n pa omi sí wọ́n pa lẹ́sí wọ́n pa everything sí oníṣẹ́ alhamdulillah

wọ́n máa gbàgbá lọ́rọ̀ wa pọ̀. iná jàwọ́ tún. nínú bẹ́ẹ̀ bá ti yẹ ẹ̀rù ẹ̀rù ìlẹ̀kùn wẹ̀lẹ́dì. bẹ́ẹ̀ bá ti yẹ bímọ tí ò bímọ fún yóò bẹ́ẹ̀ kan tó bímọ fún pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ bóyá kí láti wọn lọ́rọ̀ wa pọ̀ yóò kó láàkán lọ́dà mẹ́rin lọ́dọ̀ mi. فإن كان لكم ولد فلهن الثمن مما

وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ وله أخ أخت فلكل واحد منهما السدس وإن كان رجل ترى رجل أراكم حكا يورث كلالة

ìyẹn tí ó lọ́mọ ìyá kò níyà kò ní bàbá kò níyàwó kò lọ́mọ táwọn lórí ó ní àwọn ẹ̀gbọ́n àtàbúrò àyíká ọkùnrin àbíkílò àbóbìnrin àwọn tó dògùn rẹ̀ nù ìbára wọn yóò lò jẹ. kálíkù líwà ìdí mìíràn dúdú. tó bá jẹ́ pé lọ́kọ̀ kan ni wọ́n wàlúkú líwà ìdí mìíràn dúdú. ìkíríkejì فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث àwọn ọmọ ọmọ títí àbárí yìí pé wọ́n gbé ọ̀kan lọ ọkùnrin àdúgbẹ́yìn ọkùnrin àrí obìnrin obìnrin ká ọkùnrin mẹ́ta sáà ní ó ń wọ́n ní gbogbo wọn ẹgbà wọ́n papọ̀ one all over three náà lẹ́gbẹ̀ẹ́ kí ni lẹ́fún wọn ẹ wà pé aláṣà wíyà nígbà yẹn àmì ń pè ní lùbákàrì nípìnlẹ̀ áùsìlì òṣùwàyẹ̀ yìí ẹ̀mí sọ pé orí òbí torí ń bẹ̀ ọkùnrin obìnrin rárá o ọkùnrin bá mú bẹ̀ méjì ni o lùbẹ̀ òmù yánà. Nígbà tí kò sí ẹbí yúkọ bí náà àwúdẹ́ ní ọyẹ ọ̀run tó. Nígbà tí wọ́n ti yàtì eléyìí náà lẹ́yìn ìgbà tí a bá rò pé tí ò lásọ̀ọ́lẹ̀ yóò sì jẹ gbèsè tó bá jẹ gbèsè àkọ́kọ́ san gbèsè kátó ti jẹ lórí àsọlẹ̀ àti sábà tó ló ń fẹ́ ṣe. wọ́n ti yẹ jẹ́ nínú lọ. bẹ́ẹ̀ ló rẹ́rọ̀ rọ̀rùn àsọlẹ̀ tó bá kọ kò gbọdọ̀ jásọlẹ̀ tó kò nira báwọn tó jogun. báyìí ẹ̀sẹ̀ lẹ́yìn mi ẹ má sọ ẹ̀sẹ̀ dẹ́ ẹ̀sìn pa màlúù kẹ́ ẹ̀sìn dáná mo jẹ àwọn ní ọgọ́rùn oṣù mo jẹ wọn lẹ́ran ẹ fún wọn ní nǹkan bá láwọn gbà bẹ́ẹ̀ àwọn bọ́ọ̀lì àní tẹ̀lé ti sọ wọ́n sí ìyàjẹ́ nínú lọ́ọ́ ẹgbẹ́ káì àfẹ́ ọ̀rọ̀ látọ̀lọ́tà ní látọ̀lọ́ aláà والله عليم حليم والله عليم حليم ẹ̀wò gan ẹ̀wò tọ́rọ̀ wà láti pa kò báyà bí báyà pé méjì tó parí alimun halim ayọ́kọ̀ rẹ̀ halimun halim wọ́lá yóò jẹ́ halimun halim náà láwùjọ gbàyà ní ṣáàlì ṣáàlì ìdáwà lò ẹ̀wọ̀n kọ́ ní alimun halim àkọ́lé halimun halim bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ àárín ó wá tó méjèèjì papọ̀ wá ìtọ́ba aláàfin ti parí rẹ̀ wọ́n lọ́ọ̀mù hàlíìlù ọba alátẹ̀mára tí wọ́n ṣàmójúkú olùkórúkẹ́ ti kọjá àlàtọ̀ àlíìlù wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lò lójó kí n sùn sí ìkàlẹ̀ fún lójú bá ìpè ìgbọ́n mọ̀ ẹ̀yìn torí ẹ̀ ọ̀tọ̀ ní báwọn yẹn tó ń gbé ogún náà ká قل فقد أعطى الله كل ذي حق حقا وسيع فهذا غير مضار فراحوا عليه سواهم àbúrò ló tó pì ilé ìwé ìjọba mo fẹ́ lọ ra di ó pàṣẹ tó lọ láwọn bàbá rẹ̀ fún mi. ọwọ́ àwọn ọmọ ọmọ wà lẹ́lẹ̀ wọ́n nígbà tó lẹ́ta ọ̀sẹ̀ náà lẹ́sí lẹ́lẹ̀

náà ní ẹ̀rọ ní bẹ́ẹ̀rẹ̀ o wọ́n ní kò sí bọ̀dá bọ̀dá ní kò ní lérò kí ni lérò yìí ẹ wo ilẹ̀ tó wà lẹ́yìn ilé ń bì tí alákan wà lórí àdéhùn máa pa lọ́wọ́ àbẹ̀ bàbá ti fún òun lójú ayé tàbẹ́lẹ́rì ààrẹ lẹ́rìí o ìgbà tí ó tẹ́lẹ́rì tí ó ṣe ẹlẹ́ẹ̀kejì òfin ṣẹ̀rí ọba dẹ́dà kò gbà tí wọ́n sọ pẹ́ni tí wọ́n o wọ́n tún sàtọ́lẹ̀ fún láwọ̀ sí yàtà lè lè wá ẹni tí ó àìkó nǹkan àìkó wíìlì fún tó fún o àti tí ó jẹ ọba dẹ́dà ló mọ tí ó kàn án. الإلاء ورسولا ويقول كيف يطيع jẹ́ ní wọ́n dáadáa ogún ìyá àyà òkú tó rárá gíní ó fi ìyá rẹ̀ rẹ̀ ó bí àbúrọ́dù sì sí ndị fi yà lára bàbá àwọn òkú ọmọ òkú ó wá fi gíní ìyá àyà wá wá ní pé kò bẹ́ẹ̀ gbogbo ọmọ ọmọ mi ìyá

sábàárì òkú tó kú tó fi ìyá bàbá lẹ̀lẹ̀ tó fi bẹ̀rẹ̀ òkú yẹn ó fi ìyá bàbá lẹ̀lẹ̀ àbí ó fi ìyá bàbá lẹ̀lẹ̀ àti ó lẹ́kọ́ fọmọ́ náà lẹ́rẹ̀ ó lé àwọn ìgbéyàwó náà ti wá kú àbí àwọn bẹ àmọ́ ojú ọmọ ti kú àwárí ọmọ ọmọ ọmọ àti bàbá bọ́ọ̀lù àdìdì láàrọ̀ pé ọmọ ọmọ bàbá rí sí bàbá rẹ̀ olóògbé kí ni olóògbé kú sí àwọn ní ààbò ọmọ ọmọ ní ẹ̀tọ́ bàbá wọn ó ń dàgbà àti ọwọ́ ọmọ àwọn grand ló bá tó grand size á fún wọn ní ọgbọ́n táyé o bẹ̀ẹ́dì wà láyé tó tó fi kọ sọ́ra wọn. báwo wá ni bàbá wọn ni ó gba ogun bàbá wọn ìbáwọ̀ á lọ àwọn bàbá wọn mú wọn

جنات تجري من تحتها الأنهار خالدين فيها الله يرحم ورب براسك والوصل وذلك الفوز العظيم الله أكبر eléyìí tí mo fẹ́ fún yẹn òun ni òun tó gbà jùlọ èyí tó lọ́pọ̀ ń tẹ lọ́dọ̀ bàbá bàbá òun tó fẹ́ ya wèrè tí wọ́n fẹ́ ń para wọn kì í sẹ́yìn olóòkú kalẹ̀ fún yẹn وذلك الفوز العظيم tó tóbi ti ọlọ́pàá kékeré tí ó tó kan ti fẹ́ rẹ̀ ó dàbẹ̀ rẹ̀ ẹni bá wá jogún kí wá ló múra sí. ومن يعص الله ورسوله ويتعد حدوده ومن يعص الله ورسوله ẹni bá sàkó tó yapa ọlọ́wà tó jíjẹ́ rẹ̀ olúwara sọ̀rọ̀ yẹn nǹkan ìdíjú láìpẹ́. wáyà tá a jà

ẹgbẹ́ ká kọ́ ọmọ àti ní mẹ́rẹ̀ ká kọ́ ọmọ pé ẹ máa wá mánéjì nìkan bẹ́ẹ̀ bá ti lo mẹ́sìn ẹgbàdo pa yòókù ó ti ẹ ìbáde kẹjọ àmì láàbàrà lọ́wọ́rùn àbìlàzí lọ́dí ọ̀rẹ́ ìmọ̀ òwúrọ̀ ó bá bàbà àbìlàzí ó jẹ́ kanú àwọn àlífà tó gbá ayé lò dáadáa túdú kí a ti sọ lásìkò rẹ̀ lásìkò ó bá bàbà àbìlàzí wọ́n yọ bàkà ní

ìlà ọ̀sẹ̀ta bàbá ìyìn àwọn ní 15 bí àmọ̀ ọdún náà ìlú àmì rẹ̀ 15 ó wọ́n pọ̀ kú lọ́wọ́ ọ̀kan àwọn olùmọ́wọ́ sọ pé yá sì fi àwọn ọmọ rẹ̀ wọ́n dúró wọ́n ó sàn ti sọ gẹ́gẹ́ káwọn gbowó tó ti yé wọ́n àwọn kọ́ ẹ̀rù lọ́lọ́wọ́ pé ìdánilẹ́sẹ̀ lè palẹ̀ mọ́ bí kúrò. àwọn ọ̀sẹ̀ tó bọ̀rọ̀ bàbá àdìsù ọ̀nà àkùnrin náà rẹ̀ pé ó ní ẹjọ́ tètè káàmì owó bọ́lá àgbàdá bá kú ọ̀rẹ́ sọ́ọ̀lẹ̀ hàn nke tí mo rí pataki pàtàkì lára àwọn ọmọ tẹ́lẹ̀ àjẹ́bá sí orígun orí nílò tọ́wọ́ ẹ̀rẹ́ jẹ́rẹ̀ sọ̀wọ́wù yọ́ta wọ́n lọ sọ̀rẹ̀ sí i ọlọ́run ni alárẹ̀jẹ́ nílò ọlọ́rọ̀ sí fàyí sẹ́kùn gẹ́rà láàrín tẹ́ bá fún òkè bọ́ọ̀lù bá èmi ò ní lórí ìgbà tó yẹ kí n fún ní ẹ̀kọ́ tẹ̀sìn tàyé bọ́lé gbòdì fún wa alákòrí tí ń sọ ó ní kò pẹ́ ìkábá alátẹ̀mù mi ní ìjẹ́kọ́ ìfowó rẹ̀ lẹ́pẹ́pẹ́ ọ̀nà di yàtọ̀ rẹ̀ ń di gàárì ẹ̀sìn pé wọ́n ti mú lọ́nà ọwọ́ ìkú ìpò àwọn ọmọ ogun ẹ̀sìn àwọn ọmọ ẹni tó fi ọmọ ilé ẹlẹ́ pẹ̀lú owó tí ò fò pọ̀ ẹ̀sìn fọ́nà ó ní wọ́n padà wá sọ ọwọ́ jẹ ni. Fàyín tẹ̀kún sọ́ọ̀lẹ̀ ha. Tó bá jẹ́ pé mi ọmọ ọ̀wọ́ àwọn yàtọ̀ àwọn àlùwọ̀ sọ̀ọ̀lẹ̀ yìí. Ọlọ́run máa mójú tọ́ mẹ́rin àtẹ̀yìn ọmọ. Ọlọ́run bá tàbí ọmọ ọlẹ́mẹ́rin. Wọ́n á Wọ́n yá fi máa wọ́n ṣùlá. Ẹgbẹ́ bá bá ta kò sí ọlọ́wà tó ń tẹ́. Wáyà dá ájá ṣùdú dá. Wọ́n tẹ̀lé òfin ọba dẹ́gbà yóò lé sí ìlú dáàrọ̀. Ọlọ́run kà náà wọ́n. Kọ́ ìdáhùn ti àwàdáhù àdáhùn òjì. Àbáwọn ìrẹ̀lú náà rọ̀. Òwọ́n fi wọ́n rúbẹ́ àbá ikú ó ti yanjú dáadáa ní kó ti níyì ìbára tó pín ìgbà ìmọ̀ ni so mo lè pè sáà tó ṣe wà àtúnṣe sí wa ibi tá a bá tá a dé tá a ná dé ibi tá a bá jẹ dé a lè wà kálá rẹ̀ yìí pé wọn ò pè pẹ̀lú òfin ẹ̀sìn táwọn tí ó bá gbàgbá lè gbà bẹ́ẹ̀ fẹ́lá ti kí ni ẹ̀dí àpèlú ìyọwọ́ tó wà lọ́sàmójú kú òṣèlú wa eléyìí ni ó ti bá mu gan torí sẹ́yìn ilé sọ à ilé bá ti pẹ́ fún mi à èdè ìlú sílẹ̀ ẹlẹ́ o owó ìlú wa lọ́wọ́ owó kọ́ àbàlọ́ àmàǹtálà hmm. ayọ̀ lélẹ̀ yìí èyí tó wà ní ẹlẹ́ ẹ̀dá lé kíni ẹ̀dá kan ẹni tó bá pọ̀ tó gbọ́ tó yé tó mọ̀ tó bá ní òun ò tẹ̀lé àwọn àmì ọ̀rọ̀ ló dáná

láti ní ẹni ogún bèrè tẹ́tẹ́ ìwà kéwù àbárò mò ń yí ìwọ́n ti jogún yóò tàlẹ́ òkèkó yóò tàbí lọ́rin yóò padà end up lẹ́nu tó rẹ̀ ìdílé omi sọ́fà rẹ̀ mọ́. نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأنفقوهن في البيوت حتى يتوفاهن الموت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا sọ wípé, "Ìmọ̀ rọ́dùlà, làyá àmàlò bí àmàlò arákùnrin kan ti máa ṣiṣẹ́ níṣẹ́ rere tàbí ẹ̀yìn nàìjíríà seventy years ẹ̀rọ àpòjọ́bí àbá ti fún seventy years ó pọ̀ bí ọ̀hún. ó yà kó kọ́ kàbá rẹ̀ pé àyíká ìwúrò alhamdulillah ó kú lẹ̀lẹ̀ tí ó kù fàyíra ó sọ àhábà fi wọ̀ sí ya ti yìí ó wá fẹ́ ó kú lẹ̀lẹ̀ tí ó kù wọ́n bẹ̀rẹ̀ sí ní ọkọ̀ ogun ara rẹ̀. ìyá àwọn akọ̀lẹ́bìnú torí àlè òjò rárá kí ó kàn jẹ láti tó ogun màhábà wọ́n bẹ̀rẹ̀ sí ń sábò sí ọwọ́ kọ̀kọ́ púpọ̀ púpọ̀ lẹ́lẹ̀ pọ̀lúkìtà mẹ́lá òun ní sẹ́rẹ̀ àmẹ́lì ọba lọ́rùn ní ẹ parí gbogbo tẹ́rẹ̀ pẹ̀lú jákú ọ̀lẹ́dọ̀kùnrin náà yóò padà wọ́n náà ọ̀ قلت الثانية كان العمل تعمل على شهر سبعين سنة فيعمل في وصيته أمكم أنت طلع بابا أواه bọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ṣe kékeré o tó bá ṣe sọ ní ẹsẹ̀ tí o ẹni bá ọmọ ìfẹ́ dáadáa ẹni bá takọ eléyìí òun ni ọlọ́run sábà lọ́wọ́ torí sọ́lẹ̀ dáadáa kí bẹ́rẹ̀ bẹ́rẹ̀ ọlọ́run tó rí pọ́ńtà sọ́lẹ̀ pé kí wọ́n kò fi mi dájọ́ lẹ́yìn òun ọ̀yẹ́dọ̀gbọ̀ lè lè já nà wọ́n àjọyọ̀ tó mọ ẹ̀yà kó lọ àbò ọ̀rẹ́ ìhà àbò ìhà àwọn ọ̀sìn òǹtọ̀ tí ò bá yé yín sí ẹ̀kẹ́ àwọn èyí tó bá wù yẹn lọ tà á sí ń tà kò bú kò mọ́ ó wá káyà rẹ̀ pé wàláwù àdáàbò mú yìí واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم نعم. فإن شهدوا فأنفقوهن في البيوت حتى يتوفاهن الموت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللاتي آية آية منسوخة آية tí wọ́n ti ìdájọ́ rẹ̀ wọ́n ti pè ní ìrọ́pò rẹ̀ àmọ́ kíkà rẹ̀ ti kíni ó tẹ́kù. ó ní wà lẹ́ẹ̀tí ẹ̀ obìnrin tó lẹ́pẹ́ yá sí ilẹ̀ ìfá ìṣà nínú ìfà ìkùn ó tẹ́kù lọ́gbà obìnrin yìí wọ́n sàlẹ̀ òfin wọn ó ṣe zìnà tẹ́lọ́wọ́ kàwọ́ kó ṣe zìnà fọ́nà lẹ́sí ẹ̀sùn. ìlú alẹ́ yìí na àrùbá àjá nínkum. ẹlẹ́rìn mẹ́rin ni kẹ́ wálé olórí láàrin yìí في البيوت حتى يتوفاهن الموت. Bábá yóò máa ń fẹ́ ṣe fún obìnrin báyìí pé ẹlọ́ يقول الوقت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا Títọ́lọ́ ti mú àlámàrí mi wà lórí ẹ̀, ayà mi wà wá, máa náà ń tọ́ min áyà ti àrùn ń tẹ̀sí. أو نسعها نأتي بخير منها أو مثلها تعلم ألم تعلم أن الله على كل شيء قدير الزانية والزاني الزانية والزاني فاجلدوا كل واحدة ولا تجدوا tó ló fi ọjọ́ ju pọ̀. Làlá wa ní ìdájọ́ ti ní ìrẹ̀wò ọwọ́ ti mú àbàlọ́ wa. Ẹ̀rí ìyàtú ẹ̀dáni ẹ̀mí ìdí kí ẹ̀ kì mọ́lé má. Àgbáàlì ẹ̀kùwọ̀ ìdáni oníṣìnà lọ́kùnrin àbò àjàjà ìka. Ẹ̀mọ̀ wọ́n yẹ gba ọgọ́rùn lóti ẹ tó bá ti ṣe níyàwó tó lọ́kọ rí ọ̀tọ̀ ni ẹ àmẹ́lẹ̀ yìí ẹ fún wọn lọ́gbọ́ bọ́ọ̀lù ẹ wá lé wọn fóònù lọ́dún kan ẹ lé fóònù nínú kílò ẹgbọ́n ọgbà wa iṣẹ́ ìdá àbúwá ń ga ló bá wọn èèyàn ní ìsìn tó jẹ́ fóònù làwọn èèyàn fi ń pa lọ orí ọ̀sẹ̀ tó wà lọ́pọ̀ láwùjọ adẹ́fẹ́mu tó ti sábà bí kí nǹkan ti wọ́n láwùjọ tẹ́ wọn tó bá lè á orúkọ ara èèwọ̀ ó lè kíni ó ti jíìpù tẹ́rọ èèwọ̀ bá ti jíìpù láwùjọ ẹran aládọ́dẹ kíni ló mà á bí àbá wa ṣe kàbí àbí ìdíjí sọ ni ọlọ́ba tàlẹ́ fún dáadáa mọ́ ọlọ́ba kò ní àti lẹ́yìn ṣe ń pé ẹ̀rọ fi sayọ̀ yọ̀ ó ní ọ̀bá sọ fún wa jò ní bẹ́ẹ̀ bá rò wí pé

ẹ̀dá àwọn obìnrin wáyé ó lọ́ba aláǹsọ̀ fún ayé o adọ́gba aláṣọ àhánà wa tààlà tó máa tàbí ìjọba kó yá ni wa ọ̀dọ̀ hánà jàmbá ọmọ ọdọ̀ hàndé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام